mo kí gbogbo àgbáyé tó ń gbọ wa àánú ọlọ́run orí ọlọ́run ọwọ́ wọn pé àwọn ògo lọ ẹ̀jẹ̀ mo ní pẹ́sọ̀ péré ni ẹ̀ béèrè àní ẹni sùúrù náà ẹni sùúrù náà ẹnìkan fi kọ́ọ̀lù disturb mi pé ẹ jẹ́ kí n kọ́kọ́ ẹ̀ náà kí n sọ fún Mm-hmm. Alhamdulillah. Ẹ má bínú o, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá. Ẹ jẹ́ kí n pe bàbá Bàríkà padà. Yes sir. Hello. Ẹ̀hìn àwọn èèyàn ń gbọ́ yín báyìí. Salaamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikum salaam wa rahmatulahi. Mo kí gbogbo àgbáyé pátápátá orúkọ mi ni alhaji murtado abdulkareem adiyobo àgbáyé babambariga national president ògbó ìlọrin ní tilé tó kó. àwọn kan bẹ́ẹ̀ mo láti dá sí ọ̀rọ̀ yẹn ṣẹ́tìrì ajé avakir sakamọ́ ọ̀rọ̀ orí social media ó ní àwọn ẹ̀kọ́ kan bẹ̀ tó já sí wípé tíyàn bá sọ pé ìyẹn fẹ́ máa rojọ́ níbẹ̀ ọlọ́run ọba lọba tí ó kì í ṣiṣọ àwọn èèyàn yìí bí àṣìṣọ ni wọ́n máa ń wá láti sọ lọ́ máa ń wá láti mú hmm. àkọ́kọ́ ń bẹ̀ kọ́tẹ́ bá béèrè ní question tó dẹ̀ because èmi ṣẹ̀ṣẹ̀ ní gbogbo kí ni ẹ̀bọ ṣe gé ni tí wọ́n bá wá gé èyí tèmi náà sọ yìí tí wọ́n bá gé gbogbo ẹni tó máa ń gé tí wọ́n bá gé lè wọ́n ní látùgbọ̀tàn lágbára tọ́lọ́run pẹ̀lú fọ́tò mi tí wọ́n fi síbẹ̀ yẹn náà àwọn kan bẹ̀ nígbà ìtẹ́bà béèrè lọ́wọ́ wọn ni wípé àwọn wo nítorí pé wọ́n sọ pé alágbájá yòókì wípé ó máa ń parọ́ èmi kẹ̀dẹ̀rẹ̀ èmi ìgbà yàn gbọ́ àbí kó parọ́ yẹn kiri wọ́n ṣe wá gbà pé ẹni yẹn parọ́ but èmi ti challenge èmi fẹ́ challenge ẹni yẹn sì pé ó ń parọ́ but mo fẹ́ kó pùfẹ́ bí kò wò kí n parọ́ hmm. àwọn ògbó lọ́ọ́rí tí wọ́n jọ lọ ṣe meeting. mọ́tò lọ́wọ́ ẹ̀ hmm. èmi ò sọ pé kò sí nǹkan tí ò lè wáyé o ṣe ń gbọ́ mi yé bẹ́ẹ̀. o ṣe déédéé tèmi náà. àmọ́ ẹ ẹ kò sí nǹkan tí ò lè wáyé àmọ́ ẹnu àwọn ògbó olórin yẹn tó lọ tọrọ mọ́tò ní ọwọ́ ẹ̀ kí hmm. wọ́n ṣe kí ni kó púrúfù wọn jáde. Hmm. ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ ìyẹn jẹ́ iní bẹ̀. tó bá wá já sí pé àwọn ògbó olórin kan á jẹ́ pé àwọn tó ń bá wọn ṣe tí wọ́n sí lóògbó olórin mọ́. ẹ̀yẹ́ ti bẹ̀ but lọ́jọ́ tí lọ́jọ́ tí a tẹ̀ tí ògo tó tẹ̀ nídìí ràn lọ́wọ́ hmm. tí gbogbo àwọn èèyàn ń jáde ibi hmm. abẹ́rẹ́ ògo Ìlọrin lọ́wọ́ ẹni yìí jáde náà ó lò fẹ́ fún ògo Ìlọrin ní two point five million. Masha Allah. èmi mo takò pé láyé kò sí tó jọ hmm. ṣé wa Imran kọ́ lọ́ọ́ bá ṣe àlékún dáadáa fún wọn nítorí tí ọba ṣoore ìyàn láti sọ wọ́n sọ pé àwọn máa fún ògo Ìlọrin ní two fifty mo ní kọ́ gba ti ṣé Imran bọ́ títẹ́ nìyẹn mo ní wọn ò gbọ́dọ̀ gba tiẹ̀ yẹ two fifty mo ní títẹ́ yẹ mo ní wọn ò gbọ́dọ̀ gba ṣé two fifty million two hundred and fifty thousand two hundred and fifty thousand mo ní kó gba tiwọn ó lóun fẹ́ fún wọn ní two point five million mo ní wọn ò gbọ́dọ̀ gbà á. Hmm. network kọ́ ẹ̀. Ah. Hmm. ọ̀rọ̀ onímọ́tò tó ní wọ́n wá bá òun wá ṣe mítì pẹ̀lú òun yẹn tó bá jáde síta ìtọ́ bá jáde síta ló máa fa èsì tí mo máa sọ. Hmm. ṣé ẹ gbọ́ mi yé bẹ́ẹ̀ ìtọ́ bá jáde síta ló máa fa èsì àmọ́ àwọn tí èmi challenge mo kàn jù ni pé tó bá mọ̀ pé àwọn tí wọ́n jọ wá jọ ṣe meeting ni o hmm. nínú ògo Ìlọrin àwọn kan bẹ̀ ni pé tí ò bá ní fọ́ìsì wọ lọ́wọ́ á hmm. mọ ẹnìkan ó jáde fẹ́ nìkan jẹ́rìí kí wọ́n jọ sọ àwọn ẹni yẹn kẹ́ni yẹn dárúkọ gbogbo àwọn tọ́jọ wá ń bẹ̀ kóun síta bí àná àtẹ̀fimọ́rú àwọn èèyàn nǹkan tó fa ọ̀rọ̀ onímọ́tò tó bá dé ẹ̀jẹ̀ ti bẹ̀ ẹ̀jẹ̀ kọ́ sọ tẹ́mi bá ti wá dáhùn ẹnìyẹn èmi máa ṣe kí ni màá wá sọ nǹkan tó màá wá jáde pẹ̀lú ẹ̀ àmọ́ ògo wọ́n wá ṣe òun ọ̀rọ̀ àgọ́ náà ni pé ó ti kan bẹ́ẹ̀ o èmi dẹ̀ nìkan ló mọ́ bẹ́ẹ̀ ìgbẹ́ òun ti rí pé ó sọ kan bẹ́ẹ̀ hmm. ó o ti gba eléyìí òun mọbi tó dúró sí torí lòun èmi ò ní í gbà á. Hmm. àwọn kan níbi wàhálà tó yìí ṣẹlẹ̀ lọ́wọ́ yìí odidi èèyàn méjì lọ́yìí wá bá mi tó dẹ̀ já sí pé kò tó bẹ̀ kó sọ pé òun mọ́ pa ẹ̀ tó bá mi pé kí ni mo fẹ́ kó wà láàyè mi àtàwọn àtàwọn hmm. gbogbo ẹni tó bá dúró lè láti gbọ̀tọ̀ láyé. tí bá ah, dárúkọ àwọn ènìyàn ó dà mí lójú bá àwọn ẹni àwọn ènìyàn gẹ́gẹ́ kò ṣe kí wọn ò ní dìdá ẹ̀. Hmm. nítorí pé mo rí wọn pé mùsùlùmí gidi ni wọn. ṣé ẹ ti gbogbo tó bá ń sọ yẹn ẹni tí a bá ń nà lára ń ta tó bá ń sọ pé kíní kan ẹ̀yẹ wo gbogbo gbogbo tó bá sọ ẹ̀ wò bí omi tó fi mẹ́ẹ̀dì ẹ̀ ni hmm. omi tó fi mú tó fi ṣẹ̀dì ẹ̀ ni kì í mọ́ hmm. justice for gbogbo àwọn bàbá wa salama aleikum kọ́gé lè iná o salama kọ́ bá dẹ̀ gé kọ́gé tí wọ́n gbogbo tí mo sọ ìwọ pàtí mo sọ ìkọ́gé tí wọ́n bá gé tó débẹ̀ wọn ò ní látúbọ̀ kan. àmín àmín àmín allah ẹ ṣeun gan bàbá wa bàbá ń bàrígà ọlọ́run bàbá san yín lẹ́sàn-án rí so nísìnyí ìmáà nífààní àti gba ìpè wọlé nígbà tá a ti gbọ́rọ̀ lẹ́nu bàbá ń bàrígà ìpè tí mo fẹ́ gba ìpè mẹ́rin náà ni àbí márùn ìpè mẹ́rin àbí márùn òun náà ni mo fẹ́ gbà wọlé ẹ pè wọlé ẹ̀yin èèyàn zero nine zero sixty sixty nine thirty seven forty three wa aleykum salam ẹ sì ṣí à.